jọ kí ló fẹ́ gangan náà. mo fẹ́ gba sálárì mi mà. Okay, so I need get enough money to buy more data and go on online to do all those rubbish, write more of what you want to write, isn't it? Ṣorí pálá kò bá ọmọ nìyẹn, ó dẹ̀ ti kó bá rẹ̀. Àyìn ọmọ tẹ́ ẹ fẹ́ ṣe lazy youth. A ní irú yín káàkiri. Ṣorí, mo fẹ́ fún ẹ ní just two hours to go and recount those allegations you put on Instagram and gbogbo àwọn social network ẹ gbogbo ibi tó bá dà sí kó tètè lọ kó kó mbẹ otherwise hmm, ṣàléwá ṣàléwá my foot má ò rí. òun lélẹ̀. olúra padà olúra padà ooo ojú méjìlá ní. Ah! máa dé. Please let Is it? No, mo is it? On my property, with my customer, in uniform, on duty. Surely, but me mi kàn get decoration lórí table yẹn. ìwọ náà bọ́ rí ẹ̀ mú nǹkan tó ní orí ta. àbá mi mú ó Ah ah, plẹ́tì kí ló dé kó fẹ́ ni ọmọ dára ọgbẹ́jọ́. ọ̀pọ̀ no no no no don't get don't take a step. okay oya oh yeah, turn around turn it no no no just turn it <laughs> ọ̀pọ̀. jeez wọ́n mi gbogbo ẹ̀ kọ́ fẹ́ ní like. Um, abalájọ tẹ́gbọ́n mi ṣe fẹ́ kú síbẹ̀ wọ́n ò lè sùn wọ́n ò lè jẹ wọ́n ò lè bó azini this is the first time i'm seeing him go crazy on a woman Kill a day. Choma binu, bínú èwo ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ kú síbẹ̀ tí ò lè sùn ẹ̀gbọ́n ẹ̀ o ò tí ì kẹnu sọ ọmọkọmọ gbà fún ẹ o ti lọ ń sọ fáwọn ọmọ ẹ wípé wọ́n ti ní mother replacement yẹn ní o èjì o ì kẹnu sọ ọmọkọmọ gbà fún ẹ o ti ń ṣe o ti níyàwó ẹ wọ ọwọ́ ta ló ti tọrọ ìyàwó ṣé bó ṣe fẹ́ ìyàwó àkọ́kọ́ tó kú mọ́ lórí nìyẹn. ìwọ̀n rí ni bàṣírí orí. láṣìírí ọwọ́ o ìpèpè ojú ní báṣìírí ojú láì sí ọkọ má sí èmi o ìfẹ́ ìfẹ́ ìwọ nìfẹ́ ayé mi o ìfẹ́ ìfẹ́ ìwọ nífẹ̀ẹ́ ọkàn mi. bákọ̀ bá rokún borọ̀ sàn. àmọ́ mi ṣe rí ẹ má gbé yẹn wá rárá nù tẹ bá tíra ẹ̀mí lẹ́yìn ṣàgbọ́n lọ́jọ́ ìwọ kan fi ilẹ̀ gbogbo ìran ó máa lọ́ọ̀kù yín gbàgbọ́ lọ́wọ́ títì ṣé èsì èrè ṣáà máa lọ́ọ̀kù àwọn ará ilé. Ah, ah, àwọn ọ̀jẹ̀ máa lọ́ọ̀kù ẹ̀gbà lọ́wọ́ ẹ̀ wọ́ọ́ èmi kò ń ṣẹlẹ̀ rírọ̀ o kò pé ní mo ta gbogbo ẹ̀ lẹ̀ lẹ́yìn ni ló máa kó nílé kó nílò ọ̀la wọ́n fi lé ọmọ mi lẹ̀. wọ́n mi wà láìwọ̀n obìnrin rẹ̀ ah. ẹ̀ lè lẹ́nu kó bí wọn ò bí mẹ́ta láyé wọn ò bí pàdé gbogbo àwọn lè ah, ah, mú. ẹ kí ló ṣe é bàbá kí ló ṣe é tó ń fò tó ń gun tó ń gun tó ń ga ah. kí ni problem rẹ gbọ̀ngàn náà ìwọ ló ti dá wá tó lókù lọ́rùn ìwọ ló ti rí ẹ náà ìwọ ọmọ orí títì orí ọjà orí ẹja táyà orí ẹ ló ń jẹ lọ ìwọ ọmọ ìwọ ẹ ló ń sọ fún yín pọ̀ fún mi ó jẹ́ kí lọ́wọ́ wọn bí lè rà bàbá orí wọn máa burú sí wọn máa lù wọn máa lù wọn pa wọn lẹ́ẹ̀kọ́ gbójú sókè wàá máa jájú mọ́ mi á kí ni mo ṣe fún ẹ náà bó ṣe fárọ yẹn sílé náà ló ṣe fẹ́ mi náà. tinka how many times ni mo ti sọ fún ẹ pé kò má rí fẹ́ẹ̀sì sí dára gẹ́gẹ́ bí àrọ̀mọ́ ah, ah. tó bá mu orúkọ ìwádìí ẹ̀wọ̀n kan mi pé o lè pé láti o lè pé ní sista o lè pé lẹ́yìn mọ́mì o lè pé mo má ever do not repeat that name again. wálé o fọ́ ni o máa pè láǹtí mo ṣe máa pè mú mi why you doing this to me You ló don't treat me bí ẹrú so i came down all the way from UK to be treated like this what is the meaning of this now eh? ah tí o bá ṣe condition títí alábà máa gbé ní sálẹ̀ kéékèèké náà a máa máa gorí èèyàn máa ṣeré what is this now wale you are treating me like a slave i don't like it o. Oh. so you know you know that you're coming into this house was circumstantial Omo. mọ so gẹ́gẹ́ bí èèyàn tó ti mọ ọ ti mọ nǹkan tó wá ṣe nílé yìí wàá dé fún ẹ lọ́pọlọ ah dọba ni o lè lọ yà náà ẹbọ mo ń fúnra mi lọ́pọlọ. no o fúnra ah, ah. no you o fúnra ẹ lọ́pọlọ rárá. see nǹkan tèmi kan mọ̀ ni pé bó ṣe fẹ́ àárọ̀ yẹn ló ṣe fẹ́ mi so i don't like what you do. stop referring to her. that's àárọ̀ don't get on my nerves. omi parọ́ mọ̀ náà. if you say that again má jẹ́ kí ṣe nǹkan tèmi àti ẹ̀ máa regret o. Wale, I don't like what you're doing to me. I don't like the fact that you're not showing any commitment towards me. I don't like it. Hey, uh, uh, oh, come on, judge me, mama, go to okay. What is this now? What is this? Tinúkẹ́, kí kọ̀ọ̀kan ló fẹ́ látọwọ́ mi. What do you want from me? Thank you, baby. See, all I want from you is some level of commitment. I don't like how you treat me. See, request me, Odepo. Eh? I just want you to be kind towards me. Me like pushing ṣe ń ṣe imagine I'm ń you won't play with me you won't ní fara mi wàá rí mi wàá so gbójú sókè wàá máa you mọ́ mi it's unfair now and I need some TLC too wàá máa ròyìn wàá máa wàá máa feed them wàá máa fún mi ice cream wàá máa fún pizza cold dà now èèyàn ló bí me no. blood and water is running through my veins too stop it you know I love you. Are you done? Are you done? Maybe. Wálé Wálé máa yọ jẹ́ ìṣe bí olórí burúkú wọlé tó gbé sílẹ̀ máa máa fún lọ́rùn pa èmi á máa padà àrùn èmi nìkan làwọn àwọn àbí kò bá sáré tó máa ju mí pẹ̀lú mi ṣé ìyẹn kò ṣí ẹ̀ ṣáá ṣé kan tí mo bẹ̀rẹ̀ sí ó ti pọ̀ jù ní wẹ̀rẹ̀ ni ó kìí kò ní kí ìsinmi kó tó lọ olórí púpọ̀ àwọn tó ní ẹ̀rù wálé. Kini ni mo sọ fún ẹ the last time. kí n má bínú mà kí má bínú mà àbí kí ni mo gbọ́ tó sọ yẹn kí n má bínú mà. tinúkẹ́ ní sùúrù nù ní sùúrù. ṣé jọjọjọjọ. mo fẹ́ bí ẹ láwọn òbèrè gan kí ni problem ẹ gan ṣé wọ́n máa ń so ẹran mẹ́ran kí kankan kò pa ni. ẹbí ẹ̀dẹ̀kọ́ ẹbí ẹ̀kọ́ àwọn olórí burúkú eléyìí ni o àtọkọ wa náà tó ṣòṣì bí ẹran aṣẹ́wó tó jẹ́ kó máa live in denial torí self denial ni gbogbo kìíní yìí o torí tó bá ti wá sí realization ni pé arọ nìyẹn gbogbo eléyìí kò ní máa wáyé bẹ́ẹ̀ ni ẹ̀yin lè jẹ́ kó mọ̀ parọ́ ni wọ́n á lọ wọ́n á bọ̀ wọ́n á ra ice cream wálé fún wọ́n á lọ wọ́n á bọ̀ wọ́n á ra pizza wálé fún olórí burúkú ara ẹ̀ bí òpá òun òpá òdò òpá ìyá náà ló máa padà pa. tinúkẹ́ kí ni ìṣòro ẹ̀ kí ló ń jẹ́ lọ́wọ́ fi tó fi jólẹ̀ náà kí ló ṣe kí ló tó ń ná ọmọ ìlara ọ̀nà náà tó yẹ pé mo bá lè dá dúró ní ṣé ìwọ ìwọ lè confront. àmọ́ lórí burúkú ni ẹ tani ò lè kọ́ ìwọ àti tani tani bá sọ̀rọ̀ èmi àti ẹ̀ máa ti ẹ̀ sì wà mọ̀ pé ó powerless wà sáré fọrùn náà wà á kú dànù wà láì òótọ́ mi òótọ́ mi lù pa àtàwọn wèrè tó kó sẹ́yìn náà ṣó ṣí èrè ni ìgbà tó jókòó wèrè sí bíbá yìí sí tó ń hàn ìfàtì tí gbogbo fallopian tube tí gbogbo omi tó yẹ kó wà fátà tó ti ń dí tó tó kọ̀ọ̀kan kalẹ̀ tó rọ́mọ bí òòyè o mi ní o kàn wá ọkọ̀dà bíi ètò tó kọjá lórí àpáta tí ò fẹ́ nípa mo dẹ̀ ń jà láti help life ẹ̀ olórí rẹ̀ o tún yìí. ṣó ti gbàgbé ni. pé kí ni o. èmi mà ní. èmi ni o. kí ló ṣe tẹ́lẹ̀ kò ṣe rí. kí ló ṣe tẹ́lẹ̀ kò ṣe rí. ẹ lórí ọkọ wa náà àbí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọlọ́run ọlọ́run gbé mi débi kò lè sí yàrá ìjà bàbá ńlá kó ẹni bọ̀dì tó lè gbé mi kúrò mi bẹ́ẹ̀ kọ́ ọ máa lọ fún mi ni ó máa kú fún mi nílé yìí ẹ̀yin olórí burúkú yìí ẹ̀ tún gbọ́dọ̀ fọwọ́ kan gẹ́ẹ̀ yìí mọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó máa ṣe rifat ẹ kó ṣì dànù ẹ fẹ́ ibùkún ẹ ṣó ṣì èrè àbá mi ṣì ẹ ni kó kó kó ṣì dànù pé bọ́sì sálẹ̀ fún mi bọ́sì sálẹ̀ kò ní yẹ fúnpọ̀ ìṣọ̀ tó kò ní yẹ fọ̀rọ̀ tó fẹ́ ó ṣì èrè ọmọ àlè játijàti ìwọ́n tẹ oyá ti rìn mo jẹ fẹ́ wo ojú tó fẹ́ pa lọ́wọ́ ààrẹ torí bó ṣe wà yìí kò sí ìrànlọ́wọ́ kankan fún ẹ láyé lọ́rùn níbi tí mo wà ó yá máa lọ kí n máa gbọ́ ẹ máa lọ mo ti ẹ̀fẹ́ kan tútù òní dápa fúnra ẹ̀ torí ọkàn létí orí burúkú o ò níṣẹ́ o ò lábọ̀ o kàn sórí burúkú kiri. ọlọ́run wọn ló máa ń dáhùn àdúrà o ọlọ́run wọn ló máa ń dáhùn àdúrà o ìmúṣẹ ìlérí mi dà o ìmúṣẹ ìlérí mi dà o ìmúṣẹ ìlérí mi dà o. lajú mi sílẹ̀ kí tá lùbọ̀ o ìwọ mo kọ́ sínú bí wọ́n lè ṣàyẹ̀ sí bá ṣe bò lójú Ah! doctor. Hello. Hello, Mr. Ade. Yeah, ẹ káàsán. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ni mo wà. Ẹ mo ní kí n sọ fún yín result ìyàwó yìí ti jáde ni. No, kò sí problem but ẹ ẹ máa ní láti yọjú sí mi lọ́fíìsì mo wà lọ́fíìsì báyìí. Kí n yọjú Actually, mo sáré wá mú nǹkan ní ọ́fíìsì ni. Mo dẹ̀ fẹ́ lọ bìkan alright ẹ kò sí problem màá sáré gba ọ̀dọ́ yín tó máa lọ bí tí mo lọ okay mama expecting thank you thank you. All right. okay uh, okay kò sí wàhálà. Thank àwa wà àwa wà àwa wà àwa wà. scarpet bojú bọ̀bọ̀ yẹn jẹ́ǹsì ni àbí. oh ok ok ok. Hey guys, calm down. Mama nìkan calm down. Ṣé gbọ́? Ṣé wọ́n sọ pé àwọn bọ̀? Ah, mama, mama dey come. Alpha, ṣé Jadu wà mẹ́rin? 100. Abeg, shut up! Wetin dey. 你心里。 ó dórí àgbà. ọkọ mi ò ń rìn báyìí wò ó ọjọ́ kẹta ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ní mi ìrọ́kọ mi mi ìrọ́kọ mi àti bí ọjọ́ mẹ́ta ni mi ti fojú rọ́kọ mi. ó dà pé olórí burúkú ni ẹ ṣá mo rò pé ó fẹ́ ẹ mélòó ni mo máa sọ fún ẹ wípé tó bá ti ń sọ̀rọ̀ kó máa ya aládàáni kan jẹ aládàáni kan pọ́n mi ò rọ́kọ mi o mi ò rọ́kọ mi o mi ò rọ́kọ mi ó ti ṣì èrè tí bá ń sọ fún ẹ wípé kó máa pluralize tó bá ti ń sọ̀rọ̀ ọkọ wa tó rà àwọn méjèèjì lọ́jọ́ fẹ́ sílé ṣé o rí na pé ìyàwó méjì ló wà nílé yìí tó bá sọ̀rọ̀ ọkọ wa ọkọ wa ọkọ wa tó gbọ́ Yorùbá ni ó ń ṣí eré ní. ààrẹ ọkọ wa jọ kí ni wọn bá mi ṣe bá wọn kọ mi ẹ ẹ bá wa wọn kọ wa jọ. olórí burúkú ara ẹ jókòó síbẹ̀ yẹn bí arọ kése o ò lè dìde bí mo ṣe wà yìí mo ti mo ti ṣàjáàjò ara lọ látàárọ̀ mo ti mo ti lọ report station gbogbo nǹkan ni mo ṣe kí n fi kí n fi wọ́kọ̀ mi rí olóòdùkọ rẹ jókòó síbi òun ṣe mi ìrọ́kọ mi ọkọ mi ọkọ mi o ọlọ́tẹ̀ ìjà wèrè. sọlọ́rí burúkú ni yín ni ọlọ́kọ̀ yìí ọ̀rọ̀ fámìlì ló wà ní ìrẹ́jọba ṣé kò sí ẹ bá wà dá sí fámìlì mi tì bí ó bá ṣe kàn yín àwọn olóòdùkọ rẹ wà kọ́ Mami, mami, ìrọ́kọ mi mi ìrọ́kọ mi ọkọ mi ò jáde báyìí rí láyé. ó dà pé ó ń ṣe èrè ṣá mo ní kó máa lu aláìsẹ ó lọ skul ni àròkọ wa àwọkọ wa nígbà yẹn máa mi ẹ káàbọ̀. ẹ má kó tó fi pè mí pè kí ah, ẹ yẹn. kò ṣe bẹ́ẹ̀ rí màmí kò ṣe bẹ́ẹ̀ rí màmí ò jáde. ṣé kò tó torí mi. Ah, ah. àwọn òdìdí èèyàn àwọn ọkọ ṣé ò ṣí èrè ṣá mo ní ọ̀gá sọ́yọ̀ mi mọ́nu lẹ́yìn family matter lọ̀rọ̀ tó wà lẹ́yìn kéèyàn má dá sí tẹ́nu náà bá fẹ́ rìn lọ àròkọ wa mami ẹ jẹ́ kó wà. ọlọ́wọ́ dẹ̀ fún a fún mi lọ́kọ mi rí a fún mi ní ọkọ mi rí báwo ló dúkú àwọn mi tó ń lọ ọkùnrin ẹ̀ dé olórí burúkú ni ẹ ní ó fẹ́ ṣòfò ní olórí burúkú gbogbo yìí ẹ tí bẹ ṣe bàbá tì mí kékékéké kó sì dànù jàre. ojo Mami, ẹ̀yin lẹ kidnap ọkọ mi. Bẹ́ẹ̀ni. Kí ló dé? Tó stupid. Ó daft, ó ní gọ́ọ̀sì, ó lọ gbé obìnrin kan, ó lọ gbé ilé lórí pẹ̀lú kọ́ndíṣọ̀n tó wáyé. Mo mọ̀ fẹ́ fìyà jẹ ni. Mo fẹ́ kó mọ̀ wípé o ní ẹbí, o lára, o léèyàn. Ìyẹn ìyẹn bí ọ̀bọ ọ̀nà kí yẹn, ó gbé ewé ẹ̀ sókè, ó bẹ̀rẹ̀ sí í nà mí lójú ẹ̀, kí ọkọ ẹ ṣe sí. Mami, tí mo bá sọ tó wà lẹ́nu mi, ẹ máa kàn mí ní ọmọ mami kí ló dé kí ló dé ganan pẹ̀lú adúlù ìfẹ́ tọmọ ọkùnrin fi hàn mí ẹ wá lọkì náà fọkọ mi ẹ fi lé mi lẹ náà. aṣọ jẹ ni ẹ aṣọ ògbọn tọkùnrin bá lọ́ọ̀fù ẹ lóòótọ́ ṣó máa gbóbìnrin mi ilẹ̀ lórí jọ́sọ́ máa ń ṣí àlọ́ọ̀fù papọ̀ ni wo mi ò ní lajú mi lẹ́kìí tàdùbọ̀ kó wọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ni. mami nǹkan tí kò yé yín máa jẹ́ kó yé yín ṣùgbọ́n mo gbọ́dọ̀ ọ̀rọ̀ kàn mí ní ìjókòó. bí a tó bá convince mi tó ṣàlàyé rẹ̀ tó bá jẹ mí wà rọ́kọ ẹ̀. màámi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi àfọwọ́fà mi ni. àfọwọ́fà ibi tí báwo. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi àti Ọláwálé a lọ sí school mo mọ̀ nígbà tí mo wà ní two hundred level Ọláwálé ti ṣetán ẹ̀gbọ́n dáàdì ẹ̀ wọ́n wá ní kó wá fọ́dàmù ní ìlú òyìnbó Ọláwálé wá láti fi mí sí ọ̀dọ̀ ǹkù kan dóò eré àwọn kò wá ní ṣàwọn níbọ̀ wà dẹ̀ tún ni ọ̀dọ̀ wọn ni mo wà nígbà tí Ọláwálé lọ. <laughs> uncle um, mo ti ń lọ bẹ́ẹ̀ni in fact kí n máa tán yìí wọ́n ti ra tíkẹ́ẹ̀tì mi. ok bẹ́ẹ̀ni and concern kan tí. wọ́n ra tíkẹ́ẹ̀tì àwọn ra tíkẹ́ẹ̀tì yín. Ah, eh, <laughs> tíkẹ́ẹ̀tì mi nìkan ló ṣe ra for now for now so bóyá tá a bá dé level pé a máa ra tọ̀tọ̀ tiẹ̀ náà. so wo mò ń lọ. èmi nìkan mo ṣe ń lọ for now. mo máa wà ń bí. ẹ eh, bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá ẹ̀yìn gan ló gbé mi débi báyìí ló gbé àwa méjèèjì débi because um, concern tí mo ní náà ni pé òun and ẹ mọ bí mo ṣe nífẹ̀ẹ́ sí you know I really really really love her she means the world to me bó ṣe wáyé òun kankan ni ìdùnnú mi and um, mo dẹ̀ tún trust ẹ mo trust ẹ gidigidi gidi gan tó yẹ pé kí n lọ fún five ten years ibi tí n bá sọ pé kó jókòó sí òun ló máa jókòó sí. Oh! ibẹ̀ ni màá ti dé wa bá hmm. kán fomi sẹ́nu ẹ̀ kò ní kó má ní kò ní hmm. tù dànù ọmọ yẹn bẹ́ẹ̀ ni òun gangan ló ń pè lọ́mọlúwàbí pọ́nbélé hmm. bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni mo ṣe wá ń gbọ́ pé um, ta ni ó lè máa bá mi mójútó tí n bá ti kúrò Nàìjíríà ah, mo ṣe wọ pé ọkùnrin ah, ah, tí méjì wà bẹ fún mi dáàdì <laughs> ẹ dáàdì ẹ nìyẹn máa jẹ tó máa bẹ mójútó. no actually ẹ̀yin ni mo sọ sáà. Um, ẹni tó jẹ́ pé ó lè máa bá mi make sure pé she is alright pé gbogbo nǹkan tó bá need wọ́n bá mi fún torí mi fẹ́ kí èrà kankan kó rà ó mi fẹ́ kí nǹkan kan kó ṣe ah, torí ẹ̀ mo ṣe wá decide pé kó wà lọ́dọ̀ yín tèmi bá fi wà ìwé ẹ̀yin mo trust yín mo mọ̀ orí èèyàn tẹ́ jẹ́ gba àwọn kan tí èmi gan ń lò àsọmọkùnrin tó help mi láti máa dúró dáadáa ọwọ́ yín náà ni a ti ń kọ́ gbogbo ẹ̀ so mo ṣe rò pé kó wà lọ́dọ̀ tí yín. He must má stress ẹ jù. bẹ́ẹ̀ni sá. mean anything but tí mo sọ pé ọ̀dọ̀ dáàdì ẹ ló yẹ kó wà ló lè ti tó wà lọ́kàn mi náà ni wípé mo bìlí pa àwọn fámìlì ẹ ló lè bẹ̀ mójú tó yà wú ẹ tí o bá sí lára dì. ọwọ́ ló mọ nǹkan tó rí tó sọ kókó wà lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni sá. kò dẹ̀ sí problem pa ẹ our rooms tó wà ń bí ojú méjì lọ. so kò sí nǹkan to fẹ́ ṣe ń bí tí ò ní ṣe bí but problem kan ló wà ọkùnrin lè mi underline ọkùnrin ni mí mi ì dẹ̀ ń gbélé oh. o gẹ̀tẹ̀ so kí la fẹ́ ṣe ìyàwó tèmi ò sí lára nì ó mọ̀ pé italy lọ wà látijọ́ yìí so mi lè kan ṣó ni mo dá wà nínú ilé ń bí báwo ló ń ṣe fẹ́ kó kó padà bẹ́ẹ̀ pé kan náà ló méjèèjì ìbárò tó bí akó kúkú mo lọ sọ́dọ̀ kan náà fámìlì yín àbí kó kúkú gba ọmọ ọ̀dọ̀ fún yín lọ house help fún kọ́kújọ́ bá wà. Ah, rárá sá èmi mọ ìdí tí mo ṣe fẹ́ kó wà lọ́dọ̀ tí yín sà ẹ ṣe máa ń wálé yìí ó sì pè jù pé kó má rí yàn kan tó súnmọ́ mi. tó strong tó lè tó lè bá wí tó lè sọ fún pé bó ló ń lọ tó lè query ẹ̀ mọ́. in fact mo mọ̀ pé ẹni tẹ́yìn fúnra yín lè bá wí ni tó bá ṣe anything mo mọ̀ bẹ́ẹ̀ ṣe máa tẹ́ máa sọ pé yes nǹkan tó ń ṣe yìí ó wrong nǹkan báyìí má rìn síbí rìn síbí báyìí gbogbo àwọn experience ẹ̀yìn kan ti ní in life àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló yẹ kí n jókòó kí n rò pé ẹ̀yin ni best person. Ah, okay. yes tẹ́lẹ̀ ká mi mójútó sá. àmúlẹ̀ sórí nǹkan tó rí náà ni pé olú ìjẹni tó lè máa bẹ́ẹ̀ bá wí. bẹ́ẹ̀ni sá ẹyẹ tó lè sọ fún pé wọlé ló lọ. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá ìgbà wo ló lọ. òun fúnra rẹ̀ ti mọ̀ um, next week ni mo lọ. next week lẹ́lẹ́mẹ̀yìn kó sọ fún mi náà. I'm sorry okay i'm so so so sorry mo mọ̀ pé tí n bá sọ fún ẹ nísìnyí inú ò ní dùn nǹkan tó máa gbé sọ́kàn nìyẹn. wẹ́ ìyẹn ò ṣe problem ẹ̀yin láǹfààní àti lọ sílé ǹsìn láti lọ gbìyànjú àti sọ fúnra yín dáadáa ó dẹ̀ ń dùn èmi because ìyàwó tèmi ò sí lára Italy ìyàwó mi wà mà mm. ní pé káníyàwó mi wà lẹ́sìn àti ẹ̀yìn sí àwọn méjèèjì wájọ́ máa. <laughs> lọ́dọ̀ mi kò wàhálà no problem kò sí wàhálà wọ́n kó tó di pé ẹ lọ èyí náà yọjú sí mi kò sí wàhálà play over it ibi tó lè wà bí àbí kò lè sí. Ah, eh, ọlọ́run ti gbàdúrà sá ọlọ́run ti gbàdúrà kò sí wàhálà. kí n ṣe àdúrà nǹkan tó tó bẹ́ẹ̀ fún ẹ. ọmọ wọn ṣe ju nǹkan tí mo sọ wọn ti wà kẹrin jù ah, ah, gba ilé gba tòun gba ti bí kí ló fẹ́ kí ló fẹ́ kí n ṣe fún ẹ kò sí nǹkan náà tí mo ṣe fún wọn. Ah, ọ̀rẹ́ mi ṣé wọn ti wá rí i pé a torí nǹkan ṣe kan báyìí lọ́lọ́run torí tó bá jẹ́ pé ọkọ ẹ̀gbọ́n tó ń pariwo yẹn kẹ́míkẹ́míkẹ́mí kò lè ṣe tó báyìí fún yẹn ogun di méjì ìtura ìwọ náà look at you gbogbo ṣe rí ó pé tó ń pariwo gan kó lè ṣe jù báyìí lọ fún ẹ. excuse me what are you trying to say as in what are you insinuating so kí n fi ọláwálé mi sílẹ̀ kí n máa fọ́n kùdí méjì ṣé òun wáìnì mi ni dóò ọkùnrin méjì wà kẹrin o bẹ́ẹ̀ kó ń ṣe bí pé kí n fẹ́ wọn náà wọn ò gbọ́ ọkọ̀ tó ń sọ kí ni kó tóbìnrin tún need. mo ti tó wà kẹrin la need of course. wọ́n ti sọ fún mi wípé mo ṣe wà ń sùkúùtì mi nípa ṣe tán ẹ̀ pé kí n wá ṣọ́ọ̀bù kan àwọn dẹ̀ máa sanwó àwọn máa fi ọjà sínú ẹ̀ máa dẹ̀ máa wà òkè. ìwọ náà imagine so kí wàá ní kó tún dúró dé grab your copy ọ̀rẹ́ mi please grab, grab your copy lélẹ́yìí o tó bá jẹ́ tí mi gbogbo bó ṣe ń dọ́là rẹ̀ tó ń ṣe ní sí èmi ti máa mo ti máa ju yọ ọ̀yẹn sí brt lẹ́yìn náà kò sí kan tó kọ́ mi pẹ̀lú ah, gbogbo dúró dé yàn tó wà lábúrọ̀dọ̀ ọ̀rẹ́ nìtẹ̀lẹ̀. I love Olawale so much. Mo dẹ̀ mọ̀ kó tó bá ní o máa ṣe. Ah, ó lè nǹkan tó máa ṣe ni so nǹkan ṣe big deal wọn lórí bí big deal. ìyẹn ni fẹ́ jókòó tì. ọlọ́wálé hmm. ètò ń sọ yìí òkè gbogbo nǹkan tó ń gidi méjì ń ṣe fún iṣẹ́ ọlọ́wálé ṣó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kò lè ṣe times ten kò lè ṣe tó bẹ́ẹ̀ tó bá jẹ́ mi ni mo jẹ́ ìrara ọmọ ọ̀la mo máa grab up. ẹ káwọ. bẹ́ẹ̀ ọ báwo ni <laughs> jókòó jókòó jókòó má jẹ stress ẹ báwa yìí má bìbọn má bìbọn má bìbọn má bìbọn ṣó gbàgbé kí mo sọ pé àwọn sì ti náà. ó ti traffic ó dẹ̀ mọ̀ yẹn ìwọ fúnra ẹ̀ mọ̀ yẹn àyìn lọ sí dílà yẹn wọ́n máa yẹ kí n disturb ẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ gẹ̀ẹ́tì ẹsẹ̀ so wà lọ change èmi náà máa change ẹsẹ̀. o ti fẹ́ máa lọ ẹgbẹ́ <laughs> yìí ẹ ti disturb wa ẹ disturb wa lọ. o ṣe lọ ni o ṣe lọ ni ìjọba mi gba kan nọ́mbà ẹ mo ní láti send owó mi oh, ẹ ṣe é láti ẹkọ pé má bínú o ti ń bínú sí ẹjọ́ pé. Oh, <laughs> wọ́n máa lọ kí ló ṣe kó ṣe wọ́n máa lọ wọ́n máa lọ mo lọ díẹ̀ kó kí ló ṣe tí nǹkan tí mo ti fẹ́ sí gbé àkànnù bàmí tó ní kò kà kó gbà. ẹ sẹ́ni tí wọ́n máa lọ. gbogbo ṣọ́pù yẹn mo ṣe pa ẹ̀ kò pọ̀ kẹ́ ó fẹ́ẹ́ lè pa ọ̀gbọ̀n ṣọ́pù kò pọ̀ kẹ́ mo trust ẹ̀ ó tó yes babe. ọ̀rẹ́ mi yes ọ̀rẹ́ mi tó ń ṣe wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ ó pọ̀ ó pọ̀ kẹ̀ babe ṣé wọn náà rí ṣe fine ṣé wọn náà rí ṣe make sense ju ti tẹ́lẹ̀ lọ ṣé wọn náà rí bí ìtọ́jú ṣe yọ lára ẹ̀ kò yé mi ò ṣé mi ò dá tẹ́lẹ̀ ni. ó dá tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo ṣe ara sọ ni pé ṣé ò rí ọwọ́ rògbòdì méjì lára ẹ̀ sórí tí wọ́n bá ti láìkì èèyàn bá wọ́n ti láìkì ènìyàn èwo ni bẹ́ẹ̀ ṣé kojú méjì lọ́wọ́ ẹ̀ fún àwọn wọṣọ fún mi. Ah, ìwọ náà mọ̀ pé one way traffic ni mí ẹni tí mo bá ti láìkì mo ti láìkì ẹ̀yìn mo máa kó fótán ni ọkọ tí mo sọ fún ẹni pé ó ṣòkò tí o bá ṣe pé bóyá mo bá ẹ sọ̀rọ̀ pé kó fẹ́ ọkọ méjì wàá ṣì máa ṣiyè méjì wàá máa dá ọ̀tún pé bóyá yẹn bó ṣe ń dúró dọ́kọ mi kan tó wà ní kinní kan ọkọ mi kan tó wà lábúrò ní o. ìwọ náà rí sí bó ṣe ń ṣe wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ even me èmi gan i'm proud of you pé ah, ah, ẹ wọ ọ̀rẹ́ mi látòkè délẹ̀. bẹ́ẹ̀dùn àwọn èèyàn máa sọ mí lẹ́nu àwọn èèyàn máa sọ. wọ́n come off it kí ni mo wí come off it ṣorí ẹni táyé bá fẹ́ bàjẹ́ ló máa gbọ́ ló máa sọ ló máa fetí sí nǹkan táwọn èèyàn máa sọ yóò ṣe nǹkan tó bá wù ẹ́ do you má wo nǹkan táwọn èèyàn máa sọ pé people will say this people will say that tó bá wọ pé people will do say this people will say that ó ní move on má ro tèèyàn o má ro tẹ́nibọ̀dì má ro nǹkan kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè sílẹ̀ ògbà. màmá di méjì àti gbóyin mà ẹ ṣe gàdúpẹ́ ṣé wàá jẹ àbójẹ bí nǹkan ẹ̀yìn náà rárí. ọkùnrin di méjì kò fàtà mo wà pàṣà mo wà fẹ́ rí ibùkọ̀ọ̀kan wà ní. ṣé kò sí. àtọ̀ ṣé láàárọ̀ mo ti fẹ́ rí yín pọ̀ ẹ ti lọ ìgbà tó wà lójú ni mo kọ́ ah, ọkùnrin méjì náà lọ yẹn ah, ẹ ti lọ. ẹ mo sáré débì kan ní èmi àtọwọ. ok sir bẹ́ẹ̀ ni. ṣé ibi ṣe wà ọ̀dọ̀ arúgbó ni mo gbé dàgbà. ok yes sir mo dẹ̀ pẹ́ láàrin àwọn obìnrin gan-an. ṣẹyẹ àwàdẹ tó ti bẹ̀rẹ̀ nìyẹn wo màá rí ẹ létà. ọdún náà o mo fẹ́ pa kẹ́hìnsì oh. kankan ni. kí ló ṣẹlẹ̀. ẹ notice. pé ni. àbúrò yín. ṣé notice ni. pé kí ni. ẹ ṣe ṣe rí nígbà tí ẹ̀yin máa mú òun débi bó ṣe gbẹ̀rì ó gbẹ̀ gan ni o all of a sudden ó máa tóbi ẹ bó bùtọ̀ bó bùtọ̀ mo gbé kí ló lè máa ṣe o mi yóò ra oògùn lọ́dọ̀ àwọn chemist àwọn blood tonic yẹn ó wá jẹ́ kó tóbi gbogbo nǹkan ṣe nǹkan tó ṣe nìyẹn torí mo mọ àwọn obìnrin dáadáa mo á rọjú mo báyìí mo wò ẹ má bọ́ fún ọkàn bá mi lọ o mo kàn notice kò ti lóyún ẹ notice kò lóyún. Ah, ó ti lóyún tí obìnrin bá lè lóyún ní abẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tẹ́ ẹ bá fura sí nǹkan mi lára ara àtàwọn àpè. sá. mo rántí pé ẹ̀gbọ́n ẹ̀ kò jọ bẹ́ẹ̀ ni pé wọ́n deport èèyàn kò jọ bẹ́ẹ̀ ni pé wọ́n lé èèyàn jáde òun lẹ́gbọ́n ẹ̀ fi wà ẹ́ lẹ̀ síbí láti Kánò kí ló fà á tẹ́gbọ́n ẹ̀ fi gbé wá síbí o orí ẹ̀ ti ń dàrú bí àbí o ṣe gángan kan o ń bugi jẹ́ mbẹ́ o ṣọ̀rọ̀ sọ́mbẹ́ ó ló fi ṣe bẹ́ẹ̀ tán fi wá gbé ẹ wá síbí ó wá rí kórìí ẹ ti dàrú tó o bá ṣe gángan lọ́dún ẹ̀gbọ́n ẹ̀ ní Kano o ti ṣe gángan kan bí àǹfààní tí mo dẹ̀ fún ẹ ní àbí nítorí mo fún ẹ ní ààyè láti jẹ́ kémi àtẹ́jọ́ máa sọ̀rọ̀ ṣé o ló fa gbogbo òṣì tó ṣe yìí má wọ̀ máa wá kankan ṣe sí ọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́nu òṣì ẹnu rádaràda tó fi sọ̀rọ̀ ẹnu ojú ẹ. ọdún méjì ṣe mo ti sọ̀kọ́ tí ó pọ̀ ni. mo mọ̀ ṣé kò sì ti dé. mo mọ mo ti mọ fi dọ̀rẹ́ ni mo mọ màá pẹ́ padà màá pẹ́ padà later later ẹlẹ́gbàgbà kí mo pẹ́ wà round round dé yìí. mo wà round. Ah, mo fẹ́ rí fọ́rọ̀ tó wọ́n important ni o. mo bí sí. Ah, ẹ jẹ́ sáré sórí mo lọ feed by. mi ò ráyè. Ah, ẹ jẹ́ sọ lẹ́nu ẹlẹ́bọ̀. Ah, ẹni ṣòro kí ló ṣẹlẹ̀. <coughs> elégbò yẹn notice sẹ́gbẹ̀rún ìtẹ̀lẹ̀ náà àǹtí tó ń gbẹ́yìn lẹ́yìn wọ́n lóyún gbà kú. oyún yẹn bẹ́ẹ̀ ti ń ga all of a sudden oyún disappear. kí ló tẹ̀ ń ṣọ àyè kí ló ṣe. ó gbẹ́yìn bọ̀ ṣọ́ọ̀tì bí ni. mo ti ṣe ni ẹni ṣòro. wọ́n ṣe ń. ẹ̀yẹ̀ ń wọ̀ wọ̀ ẹ̀yẹ̀ ń wọ̀ wọ̀ ogún. ó ló jẹ ó ṣe oyún nínú constitution nàìjíríà tí yóò bá ṣe oyún kí ni ìdájọ́ fún. ẹ̀yin tẹ́ ń kà lọ ẹ̀ka tán. mi ò ka constitution nàìjíríà rí. ó máa pakọ ni. mi ò kárí. gbẹ́dúgbà ojú lẹ́nu ọ̀rọ̀ ọmọ tí yóò lẹ́sẹ̀ go shut up ọkọ ẹ kíkà bọ̀ wọ̀ ẹ kí yóò mọ̀ wọ̀ shut up you keep quiet. lórí ọ̀rọ̀ mi ṣé ìyá ayé mi. go get out o ṣe oyún níbi tẹ wẹ̀rẹ̀ ń wo ọ̀rọ̀ go ó wọ̀ nǹkan tí ò dá ò dá. bá mọ̀ kò mọ̀ ni ohun tó náà dẹ́ ń kì í ṣe pé bí a kò ah. because èmi gan ò mọ bó ṣe ṣẹlẹ̀ o ah. eh. bó ṣe. Ah. Come come on, on. kò sẹ́ni tó wà láyé tí ò fẹ́ bímọ kò sẹ́ni tí òun kò náà rọmọ gbẹ́jọ́. but problem tó wà ń bẹ gangan látijọ́ ni pé kò gún èmi fúnra mi. Fun wípé kò ṣẹ́ oyún mi dànù nítorí ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni ẹ wọn kì í mo máa sọ fún ẹ pé mi ò ronú pé ìyàwó mi tiẹ̀ lè ẹ́ wà padà wá bó wà ń bí kankan mọ́ nítorí ìfẹ́ tí mo ní sí ẹ sọ mo lè fẹ́ kó mọ bẹ́ẹ̀ pé mo rí lílọ́ fẹ́ lọ bọ́mọ lè fẹ́ kó kú mi ì fẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí ẹ. Thank you nínú fámìlì tiwa o nídìílé wa o tí a ò bá fẹ́ ìyàwó níṣó lọ́ka ẹnìyàn ò lè bímọ fún wa tó bá ṣèṣe tó bá bímọ tó jẹ́ pé ìkan nínú àwọn ìdílé mi ló bímọ yẹn fún mo mọ̀ pé àti máa gbẹ nígbà tó kéré pé àwọn mẹ́wàá máa ń bímọ kù wọ́n máa gbọ́ mi bí o ti gbọ́ rí mọ̀sán pẹ́lú mi bímọ ìyàwó rẹ̀ rẹ̀ àbísí ni wọ́n pẹ̀lú ẹ̀ àbí sẹ́wọ̀n. àbí sẹ́wọ̀n tó bá bímọ yẹn báyìí ó máa ya wèrè straight ni. bẹ́ẹ̀ kí ni wọ́n lè ṣe tí mi bá níbí sẹ́wọ̀n. ohun tí mo sọ nìyẹn that is why ta fi máa ní láti ṣe oyún yìí a máa bọ̀ tẹ̀ ni tó bá fi lè bí ọmọ yìí ó máa ó máa ó máa bugi jẹ gan ni o kò síbi tó ò ní ṣàgolódé ọlọ́run má jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ àmì but mi kàn feel like pé gbèsè àlèṣe ọ̀dà ṣàjìyàn ní sẹ́lẹ̀ àsìkò tá a máa tá a lè ṣe tí mo fi like we a solution and go instead of the abortion. Ah, anyways no possible We sí nǹkan tí she. ṣe ṣe but tèmi more for now Only we wípé tó o bá your money. Like she ṣe more mo go go. We máa be síwìn so the best thing cash ṣe for now. Okay? sorry solution ẹ. àṣé hmm. ìfẹ́ ẹ̀tàn ni ọkùnrin dín méjì nísìnyí oyún mẹ́ta gbáko ni mo ṣe fún un. ṣe ṣe ṣe ilé ọba ti bàjẹ́ gbogbo ẹ ti lọ́pọ̀ ó ti ṣe jù ọlọ́run gbà o olúwaṣìmí dára ìwọ lóyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún ọkùnrin ẹyọ kan mo sì wà láyé òun sọ fún mi ah! ọmọ ẹ ti pa mí nǹkan ti ṣe mí báyìí o dákun bí gbogbo ẹ̀ta ṣe ń lọ yóò yé mi mọ́ kí ni tọ́láwálé náà kò tó wá wà nílẹ̀ gbogbo stóòpù tó sàsọ̀kalẹ̀ ó dá kọ́láwálé pò ló fẹ́ lóyún bó ní tiẹ̀ ṣe jẹ́. ọláwálé padà dé nígbà tó láwálé máa padà dé ó bá mi nínú oyún oṣù mẹ́fà tó jẹ́ oyún kẹrin. olúwa ṣì ń dára. ṣó ti gbọ́ o ti gbọ́ ibi báyìí ló jókòó sí o ti gbọ́ bọ́lá wálé ti dé. mo yóò ṣòro ni ṣọ́ọ̀mù mo ṣeré ni níbo ni wọ́n ti wọ́n láwárí. mo ṣeré ni má sọ fún mi pé o ti gbọ́ mi ò gbọ́n òun ó serious ni. ṣìndára ó gbọ́ kọ́láwálé ti dé ọláwálé ti dé o. ọláwálé ti dé kẹ. ṣé kò sọ fún ẹni. báwo ló ṣe mọ̀ ọ́. Ah, èèyàn mi kan ló dé láti abroad ó dẹ̀ sọ fún mi pé òun àti ọláwálé jọ dé. Ah! ó ní ah! yá mi lẹ́nu sí pé o ò tí ì gbọ́ pé o ti dé. ọláwálé ti dé kẹ kó má gbọ́dọ̀ rí mi tó bá jẹ́ eré ni jọ stop ẹ̀ èmi ò láìka àwọn eré àwọn eré pẹ̀ ó ti máa tóbi jù mo ṣe nà. ṣọjọ́ra mi ò ṣe rí o ah! eh, eh, ọlọ́wálé ti dé o. Eh, ọlọ́wálé dé kẹ́. kò sí nǹkan tó ń bọ́ lókè tilẹ̀ ọgbà kí ni. kí ni màá ṣe. tó bá ti dé ó káàbọ̀ náà nìyẹn ó kàn ó kàn surprise ni pé o tẹ̀ tí gbọ̀ ti dé kí ló ṣẹlẹ̀. báwo máa ṣe báwo mo ṣe fẹ́ wojú ẹ̀ àmọ́ gbàgbé ni. Ah, mọ. ẹ̀fọ́ pọ̀ ràtà. a nìyẹn. ba ẹja náà ẹja titus ẹja kan sáré lọ sáré lọ. owó tẹ̀ ń jẹun. sọ pé màá fún wa go get out ọ̀jẹ̀ yìí jẹ́ ọ̀jẹ̀. mo ní ta fún mi o. ah ojú àwọn ìlànà aláìlójútì ẹgbẹ̀rún àrẹ aláyẹ. tálẹ̀ bẹ̀rẹ̀ o ọkùnrin méjì tó ń gbé mi who are you ta ni báwo lè ṣe jẹ́. actually àbúrò wọn ni. Eh, àbúrò wọn ọmọ ìyá ọmọ bàbá. Ah, rárá bí àbúrò àdúgbò ni jẹsán. oh area brother eh, area brother. Eh, mi ò kàn sí around for a while ni mo travel so mo ṣe dé màdìgbò ayọ̀jú sí wọn. báwo ni jọ́ ni báwo ni bí tẹ lọ ṣó prọ prọ prọ prọ dada ó sẹ ó sẹ. ẹjọ ṣe é ṣì dára wa. àlọ́ Eh, girlfriend mi. girlfriend yín. ẹ eh, tó ń gbé pẹ̀lú ọkọ tí mo jẹ. tó ń gbé mi. bẹ́ẹ̀ girlfriend yín ni. bẹ́ẹ̀ ẹ̀yin kankan ni girlfriend tẹ mú wá bí. mi nítorí mi sí àárọ̀ ni mo ṣe ní kó wà pẹ̀lú ọkọ tí mo jẹ. wa ẹ já lọ sí apartment mi. ẹ já lọ sí flat mi mo láwọ̀ ọ̀rọ̀ máa ń explain bọ́lá ṣe. ṣẹyẹ ah, ẹ̀gbọ́n. Ah, má pẹ́ o. Gbogbo ṣe wà ókè ìgbà olóde kò tí ì pẹ́ náà ti dé ó fẹ́ wọlé bẹ́ẹ̀ ni sáà ah géètì ni ọkú ah, géètì ti padlọ́ọ̀kì yóò ṣiṣẹ́ bọ̀ ṣáàdínrà mi. géètì yóò ṣiṣẹ́ ah, ṣáàdínrà mi. ṣìndá. ló ṣẹlẹ̀ kí ló dé tó sá. kò yé ní nǹkan tó fà á tó fi sá torí ìwọ lọkọ ẹ ló dẹ̀ rí ẹ ó sá kò yé mi. ọ̀nkù ìmọ̀ tó fi sá. báwo ni ọ̀rọ̀ olóyún ṣe dé mo ah. gbọ́ ni mi ìgbà ni mo ṣe ní màá wá fojú mi rí. Ah, bó ṣe dé tèmi náà ṣe rí nìyẹn bó ṣe gbọ́ tó gbà lèmi náà ṣe gbọ́ tí mi ò gbà. ọ̀rọ̀ ah. arí nìyẹn o. ọ̀nkù ọ̀rọ̀ yìí ò yé mi o. Ah, ọ̀rọ̀ yín ò yé mi kò fi táratára yé mi ṣé bí káwa ní wípé ìgbà ta fi ní lọ́wọ́ pé kẹ́ máa bá wa mójútó ó fàyà lójú yín nìyẹn. kò sí bí gbọ́ ṣe ní fàyà tó bá ti jẹ́ gba dọ̀tí ló wà lọ́wọ́ èèyàn. ó kú báwo lọmọ sí máa lóyún lára yín báwo ló ìṣẹ̀lẹ̀. ìgbà bébì lèèyàn lè handle pé lọ báyìí lọ báyìí tó bá ti jẹ́ gba dọ̀tí ó máa fọ́ màyà. kò sí kí mo fẹ́ ṣe. àwọn ohun kò ń kọ́ tẹ̀ ṣe fún kódà náà mo fọmọ sí ń lọ́dọ̀ pé kẹ́ máa bá mi wò kẹ́ máa bá mi ṣọ́ kẹ́ máa wo bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ torí kí nǹkan báyìí má bàa ṣẹlẹ̀ ní náà ẹ̀ dẹ̀ wò ṣùṣù débi pé ọmọ dẹ̀ lóyún wọ̀nyí lára. what are you talking about. ọ̀nkú ah, àwọn ọjọ́ iná wà náà. ṣé máa bá bọ́ máa bá ọ kí ní ọkùnrin tọ̀hún ṣé máa bá rí bá bẹ́ẹ̀ ni ṣé máa bá rí bá bẹ́ẹ̀ ni ṣé mo mọ ibi tó lọ ni tó bá lóun jáde mo fẹ́ mọ̀ tó lọ ìgbà tó bọ́ ṣòkòtò ṣé mo wà ń bẹ̀ ni abẹ́rẹ́ mo pa aṣọ fún wọn lórí bẹ́ẹ̀dì ni what are you talking about. gbogbo kí lẹ̀ sọ. tó bá jẹ́ kó wà ń lé tó bá lóyún mọ́ ẹ lára kí ló máa ṣe. kò lè ṣẹlẹ̀. kò lè ṣẹlẹ̀. kò lè ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀ ẹ̀sìn kí ló máa ṣe. ọkọ ẹ̀yin la máa bì. olúwa nulẹ̀ yẹn lọ bá náà. ẹ má jẹ́ sọ̀sọ́kúsọ mi ò ó máa ṣẹlẹ̀ ó máa ti yóò ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ adult níyàwó ẹ̀. ọkú mi láìkí gbogbo nǹkan tẹ́ sọ yìí náà mi láìkí ẹ̀ náà ah afọmọsọ yìí ni ọ̀rọ̀ yín náà kọ́ lé léyìí ọkọ ah, tó wà lẹ́yìn ó le jù bẹ́ẹ̀ gan sí rò. bíi ti báwo náà. abọ́lẹ̀ yìí máa fọmọ lẹ̀ tó máa lóyún wọn lára. Ah, má bínú pẹ́rẹ́ tí mo ṣe ni ó tó ṣẹlẹ̀ yẹn ìgbà tó fọ́mọ yẹn lẹ̀ fún mi ò fún mi lókun ó dẹ̀ fún mi ní chain ká ló fún mi lókun ni màmá sómọ́ọ̀dì ti bá jáde àbí chain tí màmá fi sómọ́ra àbọ̀rọ̀ wo ìyàwó ẹ̀ ló wà nínú ilé ń bẹ̀ yẹn lọ bá ìyàwó ẹ̀ níbi tó bá wà kó bílèrè náà ṣé ìdùnnà máa bílèrè ni how what is all this. ah ìwé tí ẹ gbọ́dọ̀ trust obìnrin kankan mú báyìí. there is more to it. ah pẹ̀lú gbogbo bí mo ṣe trust ẹ pẹ̀lú gbogbo bí mo ṣe fi ọkàn tọ́ sí dára tó. o ṣe fọkàn tán lèmi náà fọkàn tán bọ̀ tó ti lóyún. lè ṣe irú nǹkan báyìí fún mi. ti lóyún ọ oh, ti lóyún. ọkọ mm-hmm. ẹ ṣe. kí ló kí ló. wá wá wá wá wá. ṣó fẹ́ pa mi méjì méjì ìka ẹ̀dá ni ẹ kí ló dé oní òkè ẹni tán kí wàá lọ́ṣẹ èmi ò ní ṣe ilé yìí o ló máa bí. ìwọ ló fẹ́ pa rẹ. lọ́nà o. bó ṣe wọ̀ ẹ́ ló ṣe fẹ́ ṣe rẹ torí mo ti jẹ́ kó mọ ohun tó máa ṣẹlẹ̀ wípé tó o bá bí ọmọ yẹn àbísẹ́wìn ló máa jẹ́ o máa sí. wọ́n rẹ̀ láti ya wèrè. Ah ìwọ. mo fẹ́ jáwé tó fẹ́ pass àbísí yẹn nìkan ni mo fẹ́ kí wèrè kun. ìwọ ló fẹ́ dẹ́tẹ̀ tí o lè dá gbogbo. má gbé. ìwọ máa dá gbogbo. má gbé. à orí kan ọmọ burúkú ọmọ àlè àbíkú àgbà táwọn ìyá ìyá ẹ dàbí táwọn fámìlì ẹ bá wà tòsí tó bá gbọ́ pé o sọ wọlé wọn á wọ okùn tó máa fi fà á sẹ́yìn ni pé kò má ṣe bẹ́ẹ̀ ìwọ fẹ́ bímọ síwín you are sick orí ẹ ò pé. má bí ọmọ yìí bí. o ò lè bí bẹ́ẹ̀ yẹn oyún kìíní ìkejì ìkẹta ìkẹrin kí ló dé kí ló dé jẹ́mi ní bàtà owó ẹ̀rín máa bí eléyìí kò sí kan tó máa ṣẹlẹ̀. ọ̀gá ẹ̀kọ́ tí mo sọ ni nísìnyí ọdún máa ya wèrè ni mo sọ. ó máa ya wèrè mi ò lè ṣẹ́yún ọdún mẹ́rin tán kí ló ṣẹlẹ̀ bóyá mẹ́rin pé ọ̀rọ̀ kan mọ̀ mi ta ló mọ̀. ìwọ ò lè ṣẹ́yún àbí. bẹ́ẹ̀ni o fẹ́ ga ya wèrè. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni no problem. Ah! lọ́ọ̀ọ́ ìwọ ìwọ ìwọ dẹ̀ ni ah! onímẹ́rin tán ẹni tó fẹ́ sọ lórúkọ ló wà. ifá tó bá gbà má bí síbi tó bá wù mí tó bá bí sí mi ni mo rẹ́dì òfin àwọn oyún ilé mi ṣe. o máa kúrò nínú ilé ìgbẹ́ mi sílẹ̀ ẹbẹ́ kọ́ èmi tó máa sọ lẹ́nu ni problem tó wà lẹ̀ èmi ló fẹ́ sọ lẹ́nu mi ìdẹ̀bí jẹ́kọ̀ọ́ sọ mí lẹ́nu ohun tó fẹ́ tà láti rí pé wọ́n wá sọ pé mo ọmọ wọn fi ẹ́ tì mí àbó wà nínú ilé mi ó wá lọ sínwín bì kan wọ́n wá ní ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ ọmọ tí wọ́n fi sọ́dọ̀ ẹ̀ òun ló sínwín tó lọ́ọ̀tà yẹn wọ́n á lè dùn ni mo fi ẹ́ ṣe nǹkan àbí mí so òun mọ̀ tẹ́lẹ̀ kó tó máa bá mi lájọṣepọ̀ wúwú lórí oyún kìíní ìkejì ìkẹta ìkẹrin tó bá jẹ́ pàbí sínú yẹn ni bóyá kí n máa bẹ̀rẹ̀ sí ní ya wèrè mú ṣe ń bá ìsọ̀rọ̀ gan mo ti ń ya wèrè. o lè mi kí ẹ mú rẹ mo fún ẹ lóyún kìíní dé kejì dé kẹrin jọ èwo ni mo fi pápá ẹ lòún. àgbáyà ní ẹjọ kagbọràn. bí yé ní èdè yẹ gbọràn. kò sí kòkòtò máa ṣẹlẹ̀. tí bá wà nínú ẹbí ẹ jẹ́ kó sinwin kú. jẹ́ kí n sinwin. o fẹ́ sinwin. bẹ́ẹ̀ni o fẹ́ sinwin. kò sí wàhálà máa sọ̀pọ̀ máa wá sọ̀pọ̀ tiẹ̀ kó sinwin. ó yá. alátiṣe mẹ́wàá ṣe ara ẹ̀ pẹ̀lú ẹ̀ èmi ò ní jẹ́ kó lọ síbi òtún tó bá fi kó bá mi. màá sinwin mi ò ní ṣẹ́yún. mi ò ní ṣe. kò sí wàhálà. mi ò ní ṣe. mo ti gbẹ. eléyìí ló máa bí. mo ti gbẹ sẹ́yà. mo ti gbẹ. kò sí ẹni tó máa ṣẹlẹ̀. fẹ́ má bí sinwin ni mo rẹ́dì. I was carried away by their attention. Odùmọ̀kú wọn náà sí ara láti fún mi lásìkò attention. Má pè é títí nọ́mbà òní lọ. Ìwọ fúnra ẹ̀ ò dẹ̀ pè mí. Fún omi me mi mọ bí mo ṣe fún mi lọ. I don't know. To be honest, I don't. Nǹkan tó ti àwọn aṣẹ̀rẹ̀ mi wípé oníkẹrin láwùjọ nígbà. Èmi náà dẹ̀ mi ní àbẹ̀tẹ̀. What? olóhùn lè gbóyún kẹrin pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe o tún fẹ́ kó lọ ṣe ẹ. nítorí wọn ní lọ́dọ̀ àwọn táwọn bá ṣe wẹ́ẹ̀lì fún mi ó máa bí àbísí. di méjì di méjì I am going to put an end to this. You believe I stop. You must stop! àṣé ìkà ìkà ìkà òun ni ah, èmi ní kẹ́ fẹ́ mi lójú mi àṣé kíkìdá àtàlẹ̀ fi sẹ́nu mo ní kẹ́ kì mí lẹ́yìn gẹ́gẹ́ bí nǹkan tẹ́ jẹ́ sí mi àṣé ìgún òun lẹ kó sọ́wọ́ àlẹ́ mi lẹ́yìn ọmọ tí mo fi sí lọ́dọ̀ pé kẹ́ bá mi tọ́jú ó dẹ̀ ṣe oyún kìíní ó kejì ó kẹta débi pé ìkẹyìn ah, ẹ̀rùn ọkọ nìyí ẹ̀rùn ọkọ nínú èèyàn òun nìyí ẹ fi aṣọ èèyàn bọ́ra yìí ṣùgbọ́n ẹni tó sọ ló dúró yìí ṣé bó ló dúró yìí ṣé bó mọ gbogbo ẹ̀ ṣó sọ gbogbo ẹ̀ tán fún ẹ̀ ṣó sọ gbogbo ẹ̀ tán fún ẹ̀. kìnìún kí ló fẹ́ sọ mú bọ́. jẹ́ kó sọ̀rọ̀ ṣé bó ló wà bíi olórí èpù mi o olórí èpù mi láwọn kan ló fi mọ́ra o olórí olórí èpù mi o. èmi lè fẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni ẹ̀kejì ẹ̀kẹta àgbàyà yẹn. fúnra ẹ̀ kọ́ ló wá bá mi ní yíwọ́ kó báyìí ló wà níbi. àgbàyà ni ìjọ èmi lè fẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìhòòrò wa bẹ́tùm ló wà tó lè jáde wá bá mi bẹ́tùm ló wà tó jáde wá bá mi kò lè sí kankan lára mi gbà yẹn olófò wá bá mi lórí bẹ́ẹ̀dì náà ó fò wá bá mi lórí bẹ́ẹ̀dì níbi tí mo wà ní bẹ́tùm ló ti wá bá mi ọ̀rọ̀ yìí ta kókó. ṣe dára lè gbà kó fi oyún say a word okay èmi àmọ́ bí mo ṣe máa sọ fún wọn pé mi ni mo i killed èmi èmi èmi ni mo pa wọn èmi èmi ni mo pa wọn èmi ni mo pa wọn no no no no no say i love you and i don't want you to go to and i don't want you to go to prison please jọ tó yọ lọ èmi ni mo pa wọn kò ti méjì bí ẹ ṣe máa jẹ ní ọlọ́pàá bá ti dé. kọjọ. ẹ tún ní kẹrin. tọmọ mi parí service tó kọ sí òwà ilé aṣọ yín lóní ló ń fiṣẹ́ kẹ́wọ́ ní gbogbo ìgbà ló fi wá bẹ́ẹ̀ ní sí mo jẹ́ yẹ ẹ̀. ẹyán mi má lè pààyàn o ládùúgbò gbogbo nǹkan tó tó báyìí lẹ́jọ́ bò. ọláwálé ọkọ mi àfi kí n máa tọrọ ìdáríjì lọ́dọ̀ ẹ o àfi kó o dáríjì mi. Mm ẹ kò ń ṣẹjọ́ mi etí mo fojú mi rí ló jẹ́ kí n mọ̀ ṣe gbogbo nǹkan tí mo ṣe ọjọ́ kan wà tí mo wá sùn lẹ́yìn mo bá dìde láàrin òru bóyá omi ni mò ń wà níbí kan ní mi tí ẹ mọ̀ ìjẹ́ kí n sọ̀kalẹ̀ mo bá rí Ọláwálé ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ yàrá tí wọn èsí nínú ilé wọn ah! wọn èsílẹ̀kùn bí ó sílẹ̀kùn wọlé mo wálé etí mọ́ dọ́ọ̀ kí n gbọ́ nǹkan tí wọ́n sọ mi gbọ́ nǹkan tí n sọ bẹ́ẹ̀ kò pẹ́ ló bá tún jáde síta ló bá tún padà sínú yàrá tóun àtìyàwó ẹ̀ jọ ń sùn lèmi ṣe rò wípé ọmọ mi ló fi ṣògùn owó tẹ̀ ẹ̀ náà ni mi ò. láyé ọkọ tèmi ò tiẹ̀ lè ṣògùn owó láyé láyé ọkọ tí mo fẹ́ kọ́ lẹ́yìn kẹ́ lọ kẹ́ kó òun lọ kalẹ̀ tètè mo bá ṣe máa yanjú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ toró ti dìbò gan ó dìbò gan. kókó kókó ni dáríjì mi torí ọlọ má wo gbogbo nǹkan tí mo ti ṣe sẹ́yìn. mọ́mí mọ́mí mo nífẹ̀ẹ́ sí dára. mo gbà báyìí. mo nífẹ̀ẹ́ sí dára dénúdénú mi ò lè ṣàìdá sí i. Ah, ó ṣe ṣé mọ́mí ọmọ yìí ni mo jẹ́ nígbà tẹ́ ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ló nà yín kẹ́ pè mí sọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ yín kẹ́ béèrè lọ́wọ́ mi bọ́rọ̀ ṣe rí. wọ́n ti ṣàlàyé fún mi. bí ṣé nígbà tí mo dé látàbúrọ̀d gbà ẹ̀ tí gbogbo ẹ̀ rí bó ṣe rí tó rí rúdurùdu tí ó dàbẹ́ ní pé kò sọ́nà àbáyọ nǹkan tó jẹ́ kí n tọ́ pásítọ̀ Elijah lọ nìyẹn. ọ̀dọ̀ ọláwálé lórí ọ̀rọ̀ tí ẹ bá mi sọ lórí kò sí nǹkan kan tí tó lè yanjú ẹ̀ náà ju àdúrà lọ lórí ọ̀rọ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ àlákàlà lórí ọ̀rọ̀ ẹsẹ̀ ni pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìyàwó yìí tẹ́fẹ́ kún fínú ṣùgbọ́n kò sí ohun tá a máa ṣe náà ju àdúrà lọ bá ti ń gbà lọ tẹ́lẹ̀ torí àdúrà ni ọ̀pá kristẹni àdúrà la máa fi jàun kí gbogbo àwọn ogun yẹn kí ó lè ṣe. nídìí èyí a máa yan àkànṣe àdúrà ọlọ́jọ́ méje fún yín àwọn àdúrà yẹn máa máa bẹ̀rẹ̀ ní aago kan wo aago mẹ́ta lóru bẹ́ẹ̀ ni so tẹ́ bá ti fẹ́ ṣe àwọn àdúrà yìí ẹ̀dákẹ́dà kò gbọ́dọ̀ mọ ibi tẹ́ ti ń ṣe kò gbọ́dọ̀ mọ bàtẹ́ ẹ fẹ́ ṣe kò sì gbọ́dọ̀ mọ bí ẹ ṣe fẹ́ ṣe ẹ wà nù bí ẹnu yàrá kan lẹ́ ti máa ṣe tó fi jẹ́ ẹ̀yin àti ọlọ́run yẹn nìkan so àdèmọ̀ àmọ́ ẹ pé tẹ́ bá ti ṣe àwọn àdúrà yìí gbogbo ogun tí ò bá wù kó jẹ ẹ nílé ní níta ni gbogbo ẹ yóò sì di tẹ̀mọ́lẹ̀ gbogbo àdúrà wa sá ǹjẹ́ ẹ lè ṣe alàgbà ṣé bí kí ọ̀rọ̀ ayé mi lè dààmú mi gbogbo nǹkan tẹ́ sọ kí ni iṣẹ́ tí mò ṣe tí màá ṣe kó wọn mi náà bí nǹkan ṣe ń lọ báyìí má ṣe ẹ ṣe má Kasha máa ṣọ́ra. Kasha má dáni lẹ́jọ́ tòrọ ọlọ́run ọba nìkan ló róhun téèyàn ò rí. tòrọ ọlọ́run ọba nìkan ló mọ ohun tẹnìkan ò mọ ó lè fojú járó kó má lè rẹṣọ. ó lè dákẹ́ rọ́rọ́ kó mọ̀ gbéni lọ. àfi ká ṣá máa ṣọ́ra. àfi ká ṣá kíyè sára o. torọ́ ọlọ́run ọba nìkan ló ròhùn tẹ́nìkan ò rí tòrọ ọlọ́run ọba nìkan ló mọ tẹ́nìkan ò mọ̀. àwa ń wojú kábíyèsí wọkàn o àwa ń wojú kábíyèsí wọkàn o ọlọ́run ọba nìkan lóró tẹ́nìkan ò rí òun nìkan ló mọ tẹ́nìkan kò. jáde ó ń lò ó lè ṣòro sí ọkọ̀ kó tó láì ṣe gbogbo ilé lọ kó tó fà nìyẹn. má wa wù wá báyìí ah. Ah, ṣàánú mi àfi kó dáríjì mi ṣàánú mi wọ́n ìyàwó ẹ̀ ò ṣe o èmi gangan ni mo ṣe dáríjì mi torí ọlọ má bínú torí ah. ọlọ ẹ má bínú ẹ ṣọ́ bá ń bọ́kọ rẹ. àwọn ọmọ mi tẹ́ bá fẹ́ kí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí kó yọ pátápátá kúrò lọ́kàn ẹ má ṣe nǹkan kan fún mi. Ah, mo ti dá wọn lọ ah, ọkọ mi jọ tó bá lè kúrò nílé rẹ kó síbi tó ti fẹ́ bẹ̀rẹ̀ tó ti tó fẹ́ lọ ṣàánú mi ẹ bá bẹ kó má lọmọ mi jáde èmi ni mo ṣe é. ọmọ mi lè lè ṣì ah. tí mo fẹ́ bẹ̀rẹ̀ fún. Mm. Oh nǹkan tẹ̀dẹ̀ máa ṣe fún mi ni wípé ẹ máa bá mi lé ọmọ olùṣí akédanidani. ọmọ máa ṣàfàní olórí burúkú yìí máa ń fún ọ̀rọ̀ rẹ. bí sísì ẹ yà á fẹ́ kí inú ẹ̀ wọ́n yà jẹ́ sọ́ọ̀sì ìwé dé. sọ́ọ̀sì ìwé olórí burúkú máa ń ṣàfàní olóṣì sọ́ọ̀sì dúró ká yí ọ́. ọ̀rẹ́ ká mi lára ẹni tẹ́ ẹ fẹ́ jẹ́ kí n mú ọmọ yẹ̀yẹ́ kí n róòlù ẹ̀ báyìí kí wọ́n máa bù ibi dí pẹ̀lú wèrè ọmọ wèrè ọmọ tó kọ́ tó tí ò lẹ́kọ̀ọ́ lẹ́wọ̀ ọmọ ní wọ́n lè ní dúró jẹ́rí kó dúró olórí burúkú ọmọ bàtà láti délé ọkọ dúró lẹ́kọ̀ọ́ sí. ẹ kéèké easy àǹtí. Uh, <sighs> eh, well um, torí mo pè Mr. Ọláwálé like a uh, few days ago pé result ìyàwó wọn test tí ìyàwó wọn ṣe ó ti jáde so you know mo no no no no no no but no ah, ìgbà tí mi ò rí kẹ́ wá sí ọ́fíìsì mi like you promised mo wá ò pé kí ló ń mo dẹ̀ ti pè line ní mi ò get through so òun ló jẹ́ kí n wá. no no no no no no kó má bàa lè náà ni mo ṣe ni mo ṣe wá ṣé mo. Um, result yẹn mo need láti bá wọn sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀ torí condition wọn ṣe mọ̀. Um, dókítà kí ló ṣẹlẹ̀ gangan no e calm down mo kàn ń sọ pé iṣẹ́ mọ̀ pé condition wọn bọ́n ṣe wà then nǹkan new development tó ṣẹ̀ tó wá happen ó má di pé wàhálà máa ó máa ẹ mọ̀ wọ́n ṣàní láti monitor wọn. Ah, ìròyìn yẹn náà ló gbé mi wá síbi ilé ìṣòro màmí. Èyí tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ètò ọkọ tó ṣẹlẹ̀. Ìgbà tí mo rí rìsọ́ọ̀tì ìyàwó wọn, ìyàwó wọn ti lóyún. Mami, o ti dé dúró. Mami, o ti dúró. O ti dúró. O ti dúró ṣé mo ń lálàá yìí mi dìde dúró. Ah, it's very possible ṣẹ́mọ̀ téèyàn bá gbọ́ ẹni tó bá wà ní irú condition wọ̀nyí tó bá gbọ́ ìròyìn ayọ̀ àbí bóyá ẹni yẹn rí nǹkan tó fẹ́ tó fẹ́ pa or anything tó fẹ́ save ara ẹ̀ ó lè result sí kán dìde báyìí. <gasps> Yeah. mami mo lóyún mo ti lóyún mo ti lóyún ọkọ mi lóyún ọkọ mi lóyún ọkọ mi lóyún ó ti lóyún ah, olúwa mo dúpẹ́. I'm so happy for you guys. Bote, uncle, uncle, take it easy Sherry, o. Ṣé wọ́n ṣe dìde you know, Wọ́n she need key physiotherapist kó máa wá visit wọn kó máa ṣe gbogbo therapy tó ń on before ó kàn máa yàtọ̀ sí nǹkan tó ń ṣe it is very necessary nǹkan tó dẹ̀ mú mi wá ni pé mo wò pé situation wọn tẹ́lẹ̀ then coupled with the fact that pé wọ́n ti lóyún pé mo ń láti jẹ́ kẹ́ tètè so that ẹ má lè mọ̀ ẹ mọ̀ ẹ láti take care in fact this time around extra care ni ah, please. ọmọ ìṣe kí ni iṣẹ́ mi. wo má wọrí láti sin lọ́kùtẹ̀ ìṣọ́lùsẹ̀ ọwọ́ help wà lé tán máa máa ràn for now mi ṣe lọ iṣẹ́ mi ṣe ẹni fún mi ṣe wáyé. má jẹ kó dúró má jẹ kó dúró ọ̀rọ̀ àjọ kúrò ọ̀rọ̀ àjọ kúrò ẹ ọmọ mi ò lò mọ́. Kasha má dánilẹ́jọ́. ìgbà tó jọ́la sátọ̀dé nǹkan nígbà tó jọ́la ní sátọ̀dé nǹkan pa ìwé ewu kó pa kó pa ìwé dé kó kó lọ sùn. máa kọ sínú báàgì kan pápọ̀ kókó níbi kan. Hmm, mo fẹ́ gbé báàgì mi dáadáa. gbé báàgì dáadáa sùn sùn kó sùn sùn. ó dàárọ̀. ta ló ń ránṣẹ́ kọ́ máa kí o sùn ni mo ní kó sí ní kó sùn ni ó dàárọ̀. ìsímùdù ìsímùdù ìsímùdù dẹ́kun fi lẹ́mí sọ pé ó símùdù ó lọ́mọ ti sùn ọmọ ti sùn nísìn mo tó sọ pé ó ti ní mo tó irú irú. ìsín mọ́tò ìsín mọ́tò ìwé fún bàbá Démọ́lá ìsín mọ́tò. ìtọ́ba sí mọ́tò fìlà ìsín mọ́tò. bò ó bàbá Démọ́lá bàbá Démọ́lá kò sí bó ṣe lè ṣe o mo ò sí mọ́ọ̀dù ni mo ò sì sí mọ́ọ̀dù ni ṣé tipátipá ló máa fi gbéyàn wọnú mọ́ọ̀dù ni. o sì mọ́ọ̀dù o sì mọ́ọ̀dù sí èmi ò nífẹ̀ẹ́ sí nǹkan tó ń ṣe yìí o mi ò ní kẹsàn-án ta ló fẹ́ kí n lọ bá mi. kí n tèmi kí n tèmi dákun sẹ́yìn jọ wo akémi wọ́n lọ kàwé. bẹ́ẹ̀ ni ma. jọ torí ọlọ́run gbogbo òwe tó bá kà mo fẹ́ kó gbàgbé kó rí eré ìṣẹ́ kúrò nínú mẹ́mọ́rì ẹ̀ láti ẹ̀yìn lọ tó ti ń ṣiṣẹ́ nínú ilé ìwé yẹn wàá gbé sí ìta ni mo wá ń sọ kókó wá ń correct ni wọ́n bí wọ́n bí pọ̀n rí alájà ẹ̀dá o ní right yẹn o earn ẹ̀ o gbọ́ mi so ṣé wọlé yìí èmi ni direct person tó employ ẹ̀ èmi ló máa answer sí i am the first and the foremost person tó máa kọ́ jẹ́ tó bá ti ń jí láàárọ̀ tó ń dìde èmi lẹ́lẹ́dàá ẹ̀ o gbọ́ mi èmi ló kọ́kọ́ máa máa jí rí o ti gbọ́ mm. tó o bá ti rí mi o ti o ti o ti breathe as a person yes. each day tó bá ti ń jí o gbọ́ mi àbò dáhùn ṣoré mi mi ò sọ̀rọ̀ púpọ̀ i don't talk much action mi èmi máa take action o wá ṣe nǹkan kó wá jẹ́ mi sí kì í fọ́tí ni mo máa gbọ́ láàyè ni ṣorí pọ́wọ́ yìí mo wọ ring sí bí ṣe máa fi dún etí ẹ nìyẹn. ọmọ ọmọ ọmọ kò ṣe é fọwọ́ rà ọmọ. hello o fẹ́ máa pretend before nẹ́tíwọ́ọ̀kì ìjà kò gbé kò gbé títí kò gbọ́ mi olóṣì wo o fẹ́ máa avoid mi àbí orí ẹ̀ máa burú wọ́n má bínú torí pé mo respect ọlọ́run mo fẹ́ máa ṣe ọlọ́run torí ní ṣọ́ọ̀ṣì mi wà orí ẹ̀ máa burú ni ìwọ oṣù kan tó ṣe tó fẹ́ máa avoid mi pretend before gbọ́ máa ṣe bí. àṣìṣe èrè olórí burúkú wọ́n tó bá fẹ́ràn rẹ̀ tó bá fẹ́ràn rẹ̀ jẹ́ kí èmi àti ẹ ríra tó bá lọ́ọ̀bà rẹ̀ dáadáa jẹ́ ká ríra tí ó bá ṣe fẹ́ gbogbo àṣírí ẹ̀ ló máa tú. ọ̀rẹ́ ẹyẹ máa lọ. ẹ má gbàgbé láti ṣe àwọn nǹkan tí ní kẹ́ ṣe ẹ pẹ̀lẹ́. tí bó ṣe máa ṣe iṣẹ́ iṣẹ́ burúkú máa máa pretend gbogbo ara yé. ẹ ẹ pásítọ̀ ẹ̀jẹ̀ má bínú sí àkùnrin kìíní olórí burúkú tẹ bá. ẹ ṣe máa máa ṣègbè nínú church ta ló kò sí ẹni tó lòún dá tó jẹ olórí burúkú. pásítọ̀ ẹ ṣe sùúrù ẹ sísá ẹlẹ sá ṣe ti rí àwọn èèyàn máa múnú bíyàn ló. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n nígbà míì èèyàn máa ṣọ́ra kẹ́ni ẹ má jẹ́ kéèyàn tún ṣe ọlọ́run. báwọn ọ̀rọ̀ kan wà tí èèyàn gbọ́dọ̀ máa gbọ́ lẹ́nu kristẹni ilé tẹ̀ ń sọ lókè. ọlọ́run jọ̀ọ́ dáríjì mi. ọlọ́run àti ẹ̀dáríjì gbogbo wa gbogbo wa pátápátá ni ẹlẹ́ṣẹ̀ ọlọ́run elédùmarè ìjọ dáríjì mi àmọ́ ẹni yìí bá mi fìyà tó tọ́ bá mi fi jẹ́. Eh, ah, pásítọ̀ ẹ má bínú sá ẹ má bínú pé mo ọlọ́run kì í fìyà jẹ èèyàn eh, ó kẹ̀kẹ́ mọ nìyẹn. Ah, mo ti gbọ́ mo ti gbọ́ ẹ jẹ́ kí tètè máa lọ. ẹ máa lọ ẹ tètè lọ. gbogbo èèyàn tó tọ́ sẹ́ni ọlọ́run á bá mi. ọlọ́run àti ẹ̀dáríjì gbogbo wa. My name is Omolara Shodia. Mm. Omolara what? Omolara Shodia. Shodia. Mm. Is alright. Odia ló tán, Mo mọṣẹ́ léṣe dada. mo ti kakiri kakiri. káàkiri, mo kàn rò pé kí step up, that's why tí mo fi wá síbí báyìí mà. Ó mọ̀ kémi náà rí bẹ́ẹ̀, good hospitality. Jọba mi mu. Oh, sorry ma. Yeah! Mo kú ọ, mo gbé ọ, alájẹ̀gbẹ́. Ah! ò ní sórí rẹ̀ omi ah! wípé kí ló ṣẹlẹ̀ kìlómítà ni wọ́n bó ṣe ṣe báyìí sọ́dọ̀ ọkọ̀ ọlọ́kọ̀ ah! ayé ẹ bàjẹ́ gan ó bọ́ fọ́ o alájẹ ìdíjú wa ẹ má wo bí náà ẹ mi ni káyọ̀ máa wọ ah! eléyìí ò máa tẹ̀ náà kò sí nǹkan tó bá àdín ní nǹkan tí mo wọ̀ ni. kò lè sí tó ṣàyàwó ìmọ̀ ẹni mọ bí ìfilẹ̀ kíni dánwọ́ ọmúdi ọpọ yẹn bí lábẹ́bẹ́ ó ṣí èrè gan o mo wá ní kó bá mi mú nǹkan mo tún ṣe exam fún ó tún ṣe báyìí kí ló ṣẹlẹ̀ kí ló dé mú lé mi lọ́wọ́ múlẹ̀ múlẹ̀ múlẹ̀ múlẹ̀ excuse me hello hello ẹ eh, alájìrà o fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀. o fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀ máa ń lu ẹnu bolẹ̀ máa ń lu ẹ báyìí wàá máa rán lẹ́lẹ́ wọn nírẹ́ni gbé ẹni òun láṣẹ òṣèdè kò tiẹ̀ dọ́rùkún alájì ó jìnnà sọ́rùkún bá ah, jẹ́ ẹ ah, yá torí ọlọ́run kí ni mo ṣe fún ẹ òun ni kó bá ẹ má kó bá mi ọkọ tí mo ti ń kẹ́ látijọ́ ẹ tí mo ti ń ṣèkẹ́ tọ́lọ́run bá òkàndínlọ́sọ̀ òkàn orúkọ o fẹ́ sweep o sweep your office fit o wá ṣe báyìí kò sí tó lè ṣí kò lè wo bẹ̀ kò lè nífẹ̀ẹ́ kò lè láìkí ẹ̀. ó dà ìpè fẹ́ ní problem mi èrò bí mo lè ṣiṣẹ́ pẹ̀lú. mo ní problem àwọn tó ní abẹ́ wá problem ó dàpọ̀ ya wèrè ìwọ kò di ẹyí ẹ mú ẹ wọ́n ní wèrè ah alájì ọmọ yìí fẹ́ fún mi pa yẹ́rẹ́ nìkẹ́. àlìyà òrékelẹ̀ wà ròdòrídìí àlìyà. Who are these people? Má mind ní títí ẹ bó ṣe máa bára wọn jà ní ọmọ àṣetò. Are they your sisters? Àwọn ọmọ mi lè ta ni people. Báyọ̀ ni wí ṣì. Wá ìmú sọnù mo rédè. What exactly is happening? Kí ló ṣẹlẹ̀ kí ló mú wá no, tí wọ́n náà lè dúró dé ká tàtàtàtà. Excuse me, I beg your pardon. Kí ló ṣe ẹ́ mo mọ̀ yín rí ni wọ́n wá ń pariwo? Àsórí ẹ̀ ń pe ni àwọn wo ló ń sọ pé ṣe o mọ̀ rí ṣé o ṣọ́ ìyá wèrè? Ṣé ó tà láwọn ilé? Ṣé o gbàgbọ́ pé mi ní ṣe? Ah, àgbà pé ó yà wèrè jù yín lọ ẹ̀ bá má ẹ̀ bá kò sí ẹ̀ ká má ti sẹ̀ lọ. ìṣe ìgbàgbé tiẹ̀ ní ní ìbò gbàgbé òṣì ìbò ló ń lọ má lọ fò ó ẹ ẹ má gbèjà mi ẹ má gbèjà mi ẹ wá èmi náà gbádùn ọ̀gá wá báyìí jókòó èmi náà gbádùn ìbò ló ń lọ tàbí ọgbẹ́ fún mi ní ìdílé ọ̀gá mi ò gbádùn ìbò ló ń lọ mo fẹ́ o nírẹ́ nírẹ́. tòrọ ọlọ́run ọba nìkan lóró wọn téèyàn ò rí. tòrọ ọlọ́run ọba nìkan ló mọ ohun tẹnìkan ò mọ ohun ó lè fojú járó kó má lè rẹṣọ. ó lè dákẹ́ rọ́rọ́ kó mọ̀ gbé ni lọ. àfi ká ṣá máa ṣọ́ra. àfi ká ṣá kíyè sára òwò torọ ọlọ́run ọba nìkan lóróhùn tẹ́nìkan ò rí torọ ọlọ́run ọba nìkan ló mọ tẹ́nìkan ò mọ̀ àwa ń wojú kábíyèsí wọkàn o àwa ń wojú kábíyèsí wọkàn o ọlọ́run ọba nìkan lóróhùn tẹ́nìkan. òun nìkan ló mọ tẹ́nìkankan ò.